أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la ike àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó pa wá sí mùsùlùmí òdodo antum muslimun. gbogbo àpadà sí ibú tí máa ń dé bá àyàn téèyàn wà á di kèfèrí tí ó di ẹni tí è mùsùlùmí mọ́ tí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ọlọ́run sọ wá ń bẹ ọlọ́run àwọn Ramadan fourteen forty two òun ló ń ku ọjọ́ péréte kò tó ogúnjọ́ mọ́ tó kù báyìí abẹ ọlọ́run ọba àlekè ọlá kó jẹ́ ká gba Ramadan náà pẹ̀lú àlékún ìmánì àlàáfíà ara àrísìkí ìrọ̀rùn àti okun ara tá a fi lè rí tiẹ̀ ṣe ń bẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo ẹni tó bá jẹ àwẹ̀ sọ́rùn ká gbìyànjú ká san nínú oṣù ṣàbánu yìí ká gbìyànjú púpọ̀ bó ṣe wà náà àdìsí àwọn aisha kọlọ́n kó bá ní yọ́nú sí wọn pé àwọn a máa san àwẹ̀ táwọn jẹ lẹ́sìn nígbà táwọn bí àṣàlà bá ń gbàwẹ̀ ní oṣù ṣàbán táwọn ó sì san so kárí pé àjẹ àwẹ̀ sọ́rùn wọnú Ramadan ẹ ń bá jẹ́ pé fídíà náà lọ fẹ́ ṣe kóun náà gbìyànjú àti ṣe ọlọ́run ọba yóò ṣe nírọ̀rùn fún wa eléyìí ni fq class part fifty one òun ni tòní yìí fq class tá a ti ń sọ nípa àlàyé fq eléyìí ni ó wá jẹ́ part fifty one lórí ahkamu sọlá ahkamu sọlá àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìrun apá kọkànléláàádọ́ta yóò wá jẹ́ àlàfàálù lè mọ̀báhà fi sọ́lá yóò jẹ́ permissible deeds in sọ́lá àti part three. nọ́mbà thirteen ládé ń ṣàlàyé lọ ni pé aláwọn iṣẹ́ àwọn actions àwọn deeds àwọn practices àwọn àṣesí àwọn iṣẹ́ kan bẹ tó sí pé téèyàn bá ṣe nínú ọ̀run mọ̀báhà ni a fẹ́ kọ̀ọ̀bàrún jẹ́ kò sí nínú àwọn mọ̀bòtìláàtù sọ́la orí ẹlẹ́kẹtàlá nọmba thirteen ibẹ̀ láti wá dúró àmú látòrí ẹlẹ́kẹrìnlá nínú àwọn tọ́já sí pé tá a bá ṣe ń nù run kò bàrún jẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbọ́ yé nígbàgbé fíkìú náà kéèyàn gbàgbọ́ yé nǹkan náà kò ní ìtumẹ̀ ẹni tí ò bá wá gbàgbọ́ yé ń tà ń ṣàlàyé yìí ó lè rò pé ah, ìrun ti bàjẹ́ o kí ló dé lágbájá ṣe nǹkan báyìí so làwa ṣe wá ń ṣàlàyé ẹ̀ báyìí pé táwọn onímọ̀ sọ pẹ̀lẹ́rì àwọn tá à ń sọ ọ́ bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn kò ba ìrun jẹ́ rárá bí kò ṣe pé mínàlá àfọ̀àl àlùmọ̀bá àfi sọ̀la ẹlẹ́kẹrìnlá ni rọ́fọ́ ìrọ̀ràs fi sùjúùdì lìtàhákùk mínàl amúrì ìdá àtọ́là ìmáàmù afa lára nǹkan tí ọba ìrun jẹ́ òun ni káwa tá a jẹ́rú ẹ̀yìn àwa tá a tò lẹ́yìn a pé wa ń sùjú di màámù pẹ́ ń forí kalẹ̀ ọlọ́run màsánù àti ṣe pé ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ṣé kìí ṣe pé màámù nǹkan kan ń ṣe màámù pátá ti yọ nímọ̀ pé nǹkan kan aburú kan ti ṣe ìmáàmù ká wá gbórí òkè ṣe àmọ̀ pé nínú ìsìláàmù àì máa ṣáájú máàmù gbórí àbí ṣe iṣẹ́ kankan náà rùn a gbọ́dọ̀ ṣáájú máàmù lọ rúkú a gbọ́dọ̀ ṣáájú máàmù gbórí kò ń rúkú a gbọ́dọ̀ ṣáájú máàmù káfáàtì àtàn gbogbo tá a máa ṣe nù tẹ́ dórí àgbórí kò sùjúdù àlọ́ sùjúdù a máa ń ṣe tẹ̀lé ìmáàmù ni wọn ò wá fẹ́ ká gbórí òkè nígbà tí màmú wa ò tí ì sọ pé Allahu Akbar táwọn náà gbórí òkè ṣùgbọ́n agbórí òkè ni màmú bá ìmàmù ah, ah, ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìmàmù wa yìí ṣe báyìí kí ló dé labadọ́gán borí òkè sí òsì ah, nǹkan kan abárí pé nǹkan ti ṣẹlẹ̀ ìmàmù ti lọ ẹni tó bá kọ́ borí òkè torí òun ni ó lè dìrun padà nu yóò àràbọ̀ wájú yóò lè dìrun Allahu Akbar yọjọ́ kàtàyà àgbà sálámà tó wọ́n sì tóbi wọ́n ti sìn máàmù náà ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá màámù wà ní sùjúùdù lọ́mọ kan bá dúró lé màámù lórí ìmáàmù dẹ̀ rò pé ọmọ ọdún méjì àwọn ọdún mẹ́ta lọ́mọ tí ń bẹ́ẹ̀ lè dìde tí ń fi sùúrù ṣe kọ́mọ yìí ó fi ọmọ yìí lè ṣubú tí ó lọ fàtàrí dólẹ̀ àbí nǹkan míì ló tún ṣẹlẹ̀ láwa ara gbórí òkè lítà hákùkì nínà amúrì ká kí ló ń ṣẹlẹ̀ gan pàápàá nǹkan wo ló ń ṣẹlẹ̀ látara pé màámu ti pẹ́ jù eléyìí máa ń sábà ṣẹlẹ̀ níbi ìrun tí màámu bá ti pẹ́ àáfàá ló tún lè gbójú pọ̀nà mi wà bóyá jàmáà tó pọ̀ bóyá jàmáà téèyàn lọ bí fifty thousand twenty thousand five thousand gan ṣùgbọ́n máikrófóònù ìmáàmù ti kóńsù júùdù àwọn èèyàn ti jókòó wọ́n ti ń ṣe àtàyà gan ẹ̀yin tí ẹ wà lẹ́yìn ẹ̀yin ọ̀sá gbọ̀n kankan ah, ìgbà tẹ́ ìgbé kan àwọn èèyàn ti wà ń jókòó microphone ni ó ní òṣìṣẹ́ mọ̀ àbí wọ́n múná lọ ní ní òjà gbọ́ mọ̀ lẹ́bà ara gbórí òkè làfihàn tó ṣẹlẹ̀ irú bá a ṣe gbórí òkè òun lè ta á kúkì nínà amòrì láti mọ kí ni pàápàá tó ń ṣẹlẹ̀ àáfàá nírú àwọn àṣeṣí tó bá rí báyìí kò kọ̀dẹ̀jì kò sí tó sí tó jẹ́ ká sọ bẹ́ẹ̀ ju hadithi àáfàá wa abdullahi ibn shaddad kọ́lọ́n kó bá níyọnu sí wọn táwọn náà gbà wá látọ̀dọ̀ bàbá wọn hadithi yìí a rí nínú tíra ìmáàmù wa anasai táwọn àfóò ní hadith wọn ní hadithun hasan wọn ládìísì tó dáa ni òun ládìísì yẹn kí ni tó ṣẹlẹ̀ àáfàá wa abdullahi ọmọ ṣàdáàdì tán gbà látọ̀dọ̀ bàbá wọn wọn ní kọ̀rọ́jà àlẹ́yìn rasulullahi sallallahu alayhi wa sallam fi ìhídá sọ̀látàyìl ẹ̀ṣà wọn lànàbí jáde sí àwọn níbi ọ̀kan nínú ìrun méjì tá a máa ń kí lálẹ́ tá bá ti ní ìrun méjì ìṣáì alẹ́ àti ìṣáì làwọn àfáà máa ń gbá so ìkan náà ràn àbí ṣáì ni kí ni tó dẹ̀ ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́hùn tánàbí fẹ́ kírun fún wọn wà húwà hamilu hasanan aw husainan lẹ́ni tọ́jẹ́ pé wà hàlíyà nìyẹn ìṣesí ànábì ńjọ́ náà lọ́hùn ni pé ó gbé àáfàá wa hasan àbí àáfàá wa hussein tẹ̀gbọ́ntàbúrò làwọn méjèèjì wọn èsì táyé kẹ́hìndé so àwọn ọmọ ọmọ ànábì nìyẹn ọmọ ọmọ ànábì àwọn grandchildren ànábì nìyẹn fatakọ́dàmù rasulillah sallallahu alayhi wa sallam ànábì bá bọ́ wájú gẹ́gẹ́ bí ìmáàmù gbogbo mùsùlùmí ayé lẹ́ni tó lìdí àwọn sàbẹ̀ nínú òrùn àárí pé tábà kọ́ hadithi nínú àwọn nǹkan kan tá a ti sọ kọjá fẹ́ni tọ́lọ́ ń bá ní kó máa bá fq kíláàsì wa ìbọ̀ ó dà ńlá fi ṣe nọmba one òun ni hamulu pifli fi sọ̀la. So ẹ̀ẹ́dẹ̀rí pàdíìsì tá a lò ń bi eyín àdíìsì àbúkọ̀ tá a dà ní tó nípa nàbí àsálà ń gbé umama bintu zainab sẹ́yìn mọ̀ àwọn ànàbí àsálà ń kan ní zainab yàwá zainab bintu rasulullah sallam kọlọmọ anìkẹwà yàwá ọmọ tí wọ́n ní ànàbí gbéda níjọ́ náà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń fáwọn tá grandpa ká máa gbé àwọn ọmọ ọmọ wa ìdùnnú ni. ẹ̀kọ́ mi nípa lè gbọ́ mi èké dání lórí irun a máa gbé dání a tún máa gbé sọ̀kalẹ̀ yọ̀ọ́jọ́ ọmọ tó ti lè dájókòó a gbé dání a gbé sọ̀kalẹ̀ iṣẹ́ kékeré nìyàn àlàámọ́lù lè yẹ̀sìrò awìlà harakátù lè yẹ̀sìrò iṣẹ́ kékeré tó máa ń wọn kò bà irun wa jẹ́ rárá so ẹ rí i pé àdíìsì tá a lò ń bẹ̀rù yàtọ̀ sí ètò tó ṣẹlẹ̀ ń bì ṣùgbọ́n tá a fẹ́ lò wọ́n fún yàtọ̀ akẹ̀tún yọ ìdájọ́ mi tọ̀ wà ní àdíìsì yìí ni ànábì tó gbé Hasan dání bí àbí Hussein ànábì máa gbé ọmọ dání ọlọ́run bá ní kí ànábì wa sallallahu alaihi wasallam kọ́lọ́n jáwa náà ò lè ju ànábì ká lè máa gbé ọmọ o gbogbo àwa tí ọmọ aláàká máa gbọ́ mọ kọ́lọ́n kó a lè máa gbé àwọn ọmọ mọ́ra ànábì tó máa gbé wọn mọ́ra kírun látara ṣubú ìfẹ́ tànábì ní sáwọn ọmọ kéékèèké ẹ̀yìn tó tún ní sáwọn ọmọ ọmọ rẹ̀ jama ànábì fàwọ́bọ́ àwùsùnmọ̀ kábàrà lè àwọn ṣe Allahu akbar fún ìrun ànábì wa ń kírun lọ kí ni tí ó wà á ṣẹlẹ̀ òun làáfà wa fàṣájàdà bẹ́yìn náà bọ̀hárọ́ ní sọ̀lá àtàwọn sajidatan atọ́ọ̀láha jama kí ni tí ó ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ńgbà tí ó di pé wọ́n lọ sí ìforíkanlẹ̀ sótìyé ní ìsìn ànábì fa ìrùngùn kí ló sì jẹ́ wọ́n fa ìrùngùn ọmọ tí wọ́n gbé dání sóyè ní tí ànábì gbé dání wàhídà sọ̀bíj àlàvọ́hárì rọ̀ṣúlì láàyè sọ́lọ́lá àlùsàn ó sáàjìd jẹ́mọ́ sẹ́rí ànábì fa irun ogun ọjọ́ o táwọn wípé ah, ànábì irun rẹ̀ yìí gan àtọ́là àtọ́là sàjìdà pé á ah, ìforíkanlẹ̀ yìí ànábì má jẹ́ ogún pọ̀ o ah, kí ni tí ó ṣẹlẹ̀ sàbẹ̀tọ̀ gba àdí ìfìwà ó ní fàrọ̀fà àtúrà sí mo bá dọ́gbọ́n gbórí mi lókè mo bá dọ́gbọ́n <laughs> mo fi fọ́múlà mo lo system mo dọ́gbọ́n akíní ṣẹlẹ̀ ànábì ìṣùjúdù yìí ti ó ti pẹ́ jù díẹ̀ ó nígbà tóun ó rí báyìí òun rí ọmọ Hasan àbí Hussein yẹn tọ́já sí pé kí ni ọrùn ànábì ló wà ibi ẹ̀yìn ànábì báyìí ló ara dó sí ànábì dẹ́wà ṣùjúdù ẹ̀ ń bá ti mọrú pósítọ̀ yẹn tí bàbá yẹn bá dìde ọmọ yẹn ó ṣubú ọmọ yẹn ó mórí lọ́lẹ̀ ni so ti yé ní ìsìn ó nígbà tó ń wá rí i pé ah, abalajọ ntọ́sẹ̀lẹ̀ rèé ó ní fàrọ̀já tú ìlàsùjú di mo yá a padà síbi ìforíkanlẹ̀ mi falama kọ́dọ̀ sílẹ̀ sallallahu alaihi wasallam àsọ̀láta kọ́là nọ́ọ̀sì nígbà tó wá di pàànà bíi kíkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá a tọ́ parí ìwọ̀n àwọn èèyàn nílò òjì sí ọlọ́run ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́ iná kàṣàjáta bẹ́yìn náà rárá ní sọláàtì sajidatan atọ́ltaha hátà ọ̀bọ̀nánná anáwó kọ̀dẹ̀ hádàsà amúrò ilé òjíṣẹ́ ọlọ́run ah, ìforíkalẹ̀ tẹ́ ẹ foríkalẹ̀ fún alónìí ìyọ́ ọpẹ́ ogun pọ̀ débi pa ti ń rò pé àbí nǹkan kan ti ṣẹlẹ̀ ni sí èsì pé sí èsì pọ́lọ́ ti fẹ́ máa nà bí ọ̀dọ́ àbí nǹkan kan ló lọ́ ṣẹlẹ̀ anáwó yóò hà ilé àbí báyà jìbìrì lù sí wàá bá nàbí lórí ìrún ni òpè tó ọ̀gbọ́dọ̀ tí ìgbòrí kanlẹ̀ kó ń sújú do ngbẹ́ pàna bí ọlọ́run ti mọ̀ lè kà wá máa bá ní tí èsì àwọn òpùrọ̀ àwọn dàjàlú náà kàdàbù àwọn tó yẹ pé àwọn sàlàsùn tànà bí ní pé àwọn èèyàn ọgbọ̀n kan tí wọ́n pèrè àwọn ní tí wọ́n jẹ́ tí wọ́n lànà bí ọlọ́run ni wọ́n àwọn òpùrọ̀ bàbá ńlá àwọn blatant liars àwọn òpùrọ̀ ń hmm, fẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ìmí ibi kó tọ́lẹ́ẹ̀tì ìmí ibi kí wàhálà kan ṣẹlẹ̀ sí lẹ́yìn ànábì àsálàm kò tún sànàbì kankan kí ni tí ó ṣẹlẹ̀ àbọ̀ ọlọ́run rán mọ̀lẹ́ kà sí ọ ni àbí wọ́n mú wá yìí wá ni fàkọ́ọ́là kúlù dáálì kàlàmù yẹ kan anabi sallallahu alaihi wa alihi wasallam ó ní gbogbo ntẹ́ kú sọ kò sí ètò ṣẹlẹ̀ ń bẹ́ lákìn nàbní ìrùtàhálà ni ṣùgbọ́n ọmọ mi yìí ọmọ mi yìí òun ló mú mi gan ó mórí mi gan ni fàkàrí hìtù anabi ni mo wá kórìíra an àjílà wàhátà yẹkọdẹyà ìfẹ́ kan lójú mo rí i pé tó òun náà ń gbádùn grandpa ni tí n bá wá kan lójú kóun náà gbọ́ bùkátà rẹ̀ tán kọ́mọ̀ jẹ́ pé ibi tí n bá ti kan lójú èyí máa tí ó lè ṣẹlẹ̀ á ọlọ́mọba ni kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀kọ́ pọ̀ náà àdìsí rẹ̀ rí pé dáhàtò anabi ni lákínnábù ní lákínnábì ní ìrùtàhálà ni wẹ́ẹ̀rí ọmọ mi àṣé ụgbọ eh, àwọn ọmọ tó bá ti jẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ èèyàn ọmọ rẹ náà ni wọ́n nu ṣẹ̀ríà ìbá àjọ ọmọ rẹ obìnrin ló bí àbọ̀ ọmọ rẹ ọkàn ọmọ rẹ náà nígbà ọmọ rẹ so gbogbo wa a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn pànàbí àwọn ọmọ ọmọ rẹ̀ ó máa ń gbé wọn èyí tá a sọra fún ni ọmọ wa bàjẹ́ tí òfin àníyẹ ni ọlọ́run èèyàn ni ó àbí kọ́ pé grandpa wa kèfèrí wa ni tí ó sọ ọmọ adé tí ọmọ lọ pàtẹ́wọ́ ìyẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ mùsùlùmí ni grandpa wa yóò gbọmọ wa kírun yóò fi ṣètò ọlọ́run inú wa náà gbọ́dọ̀ máa dùn pé ìsìláàmù dìran nìyẹn arábí àsálà pẹ̀lú tó ṣẹlẹ̀ ìsàbẹ́ tó gbórí òkè yẹn kó padà tóun rẹ̀ dá padà o ìyẹn fi hàn wá pé tó bá jẹ́ pé òun rẹ̀ ò bá lálàáfíà ni ọlọ́run jìbìrì sànàbí àsálà èyí tó gbórí òkè irun rẹ̀ dá o so tírù nǹkan bá ń ba ṣẹlẹ̀ tí màá mú pẹ́ kan ní kése tí ò borí dìde àwọn àfáàní òsì tó burú ẹ̀ńtọ́ bá ara gbórí òkè tó wo kí ló ń ṣẹlẹ̀ ìwọ̀n ẹ̀wà òkè. ẹlẹ́kẹ̀ẹ́dógún anọ́dọ́rù filimọ́sáf wàlẹ̀kìrọ́ àtùmínú fi sọ láti náfìlà lè làhájà. àáfàá lára àwọn àlàfà alùlìmọ̀báhà àwọn iṣẹ́ tí a fẹ́ nínú ọ̀run tí ò sí inú tó bàrún jẹ́ òun ni kéèyàn máa wọnú kùránì báyìí kéèyàn wa máa ka kéwọ́n bẹ̀ níbi ìran náà fílàní kan lè là á tó bá ní bùkátà sí ọmọbọ́n ló tó ń bọ̀ yìí tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lè máa kúra ń sórí adẹ̀fẹ́ ka kéwọ́n tó gùn bóyá ń dá ṣe náà fílà lóru àbá yan ọ̀kan nínú wa tó mọ kùránì kà dáadáa ó lè ka kùránì kìrọ́ àtàn mọ̀jà yastati an yaqra al-Qur'an bit-tajwid ó ń tàn lágbára kó ka Qur'an pẹ̀lú bọ́lọ́n ṣe sọ̀kalẹ̀ kọ́ yẹ kí makharijul huruf sifatul huruf gbogbo bára àfi bẹ́yẹn ṣe máa ń pè ìròyìn tó wà fún ọmọ ń pẹ̀ dáadáa ṣùgbọ́n lọ́hùn jù ó tí ìráyè àkúrà sórí òun sì ló tó mọ kùránì kádọ abáni ọmọ lídìí wa àwọn mẹ́wàá la fẹ́ fi ma kí ìran jésù kálámà lójoojúmọ́ so ẹ máa bá ní fi sí awẹ́kọ̀ọ́ kan ọ wá gbé kùrán dání níbi ìrun náà fìlà ìrun tàràwí ìrun tàràwí tá a máa ń kí yẹn lọ́ba ara ń kí fún wa lọ́ba ara ń wọnú kùránì kò sí tó burú bẹ́ẹ̀ ìrun náà fìlà ni àbá jílòrò làwọn náà fẹ́ fàrun gan àjẹ̀dí pé àwọn kólú aláwàlẹ̀ àṣírí wàdùwà náà lọ wá lórí làbá sí quran àkàdé bákọ́rà lónìí ọ̀la àkàdé alimron àkàdé maida abáǹkà lọ àkàdé bóyá tauba abátún kàdé suratul kaf abátún kàdé najimu àárín jẹ́ márùn mẹ́fà bá ti parí quran ní labas so àwọn àfáà ní òsì tó burú lè làhájà tábà ti ní bùkátà sí ṣùgbọ́n ẹni tó wá kúrà ní sòrí nìsí pé bẹ́ẹ̀ mọ sí kúrà ní dání sí àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ẹni tó yẹ pé ìwọ̀nba tó fẹ́ fi kírun ọ̀n bẹ lórí ọmọ àwọn bíi amáyàtà sàálù ọmọ bíi tàbáràkà ọmọ bíi sọ́rọ́tù lè jẹ́ ọmọ bíi sọ́rọ́tù lè kèyà ọmọ àwọn sóra kọ̀ọ̀kan tó yẹ pé tí ọba yìí já méjì mẹ́ta rẹ̀ pọ̀ ìwọ̀n ogun díẹ̀ ó dẹ̀ fílẹ̀ pé òun ò ní bùkátà sí kó òun ò sí kúrà kò nídìí kó sí ṣùgbọ́n káwárẹ́ nìkan tó gbé kúrà ní dání ó wá tún ka kùránì láti inú ẹ̀ níbi ìrun náà fìlà kì í ṣe bídíà ló ṣe ní tó ṣe ara àwọn àlàfàálù alimobaha fi sọlá ara àwọn permissible deeds or actions nínú ọ̀rọ̀ ni. àáfàá ní kò dẹ̀ sí ní tó jẹ́ aṣọ bẹ́ẹ̀ náà òun ni pẹ́rú ẹ̀ náà kú ṣẹlẹ̀ lásìkò àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àáfàá wa fàánilọ́kọ́sìmù anna ummana aisha ta radiyallahu anha kanat taqra'u fil mashaf fatusalli fi ramadan afawa alqasim Ọlọ́run bá ni yọ́nú sí wọn wọ́n ní ìyá wa ìyàwó ànábì wa ìyá wa pàtàkì tọ́lọ́run torí ẹ̀ sọ àìmọ̀ yá yà kalẹ̀ nínú quran ìyá wa aisha radiyallahu anha kọ́lọ́n kó bá ní ṣe àlékún kẹ̀ fún ìyá wa wọ́n ní ìyá wa máa ń ka quran látinú mushaf látinú ojú ewé ọ̀rọ̀ ọlọ́run wọ́n dẹ̀ fi kírun nínú Ramadan nínú Ramadan àárí asari nù mùsọ́nàfọ́ àfàwọ̀ Abdulrazak àárí ní ibẹ̀ àfàá ní wàkọ́ọ́lá alqasim wọ́n láàfáà wa alqasim tí wọ́n gba asaru yìí wa wọ́n lọ jẹ́ pé àwọn gan fúnra wọn káànà yẹ̀wù mọ́ àìṣà àáfàá wa ń ṣàlàyé pé yàtọ̀ sí pé ìyàwó Aisha fún rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ tí ó fi ṣe náfìlà nínú Ramadan sẹ́gbẹ́ yóò tún ìyá wa dá wà lóru nìyẹn bóyá wọn fẹ́ ṣe náfìlà fúnra wọn ìyẹn ṣe pé à ń kí jama ṣùgbọ́n míì tó wá wà wọ́n ní ìyàwó Aisha kánà yẹ̀wò mọ́ Aisha ta rọ̀bí allah abidun yẹ́kọ̀rọ̀ òfìlì masahaf ìyàwó Aisha tó ní ọmọ ọ̀dọ̀ kan ẹrú wọ́n tún ní ẹrú kan náà àwọn ẹrú tán máa ń kó lójú ogun àbí tẹ́ pé ọ̀nà táwọn fi máa ń lẹ́rú láyé ìjọ ńsá wọ́n ní ọmọ ọ̀dọ̀ kan wọ́n ní ẹrú kan tó jẹ́ pé ó máa ń líìdì wọn náà ìran jamani yẹn yọ́ọ́ máa wá ka ọ̀rọ̀ ọlọ́run yọ́ọ́ máa ka kéwù filimasa láti inú Kùránì ọlọ́run so àáfàá ni ṣùgbọ́n àmọ́ fílù ara filifard fàlàyé jùz ṣùgbọ́n bí ìran ọ̀ràn yẹn atọ́ lọ́hùn kò lẹ́tọ̀ọ́ ká Hmm? tí ó ti yé báyìí nìsín wàkàtàlíkà fi náfìlì ìdálàmùtẹ́kùn hajà àáfàá níbẹ̀ náà ni náfìlà tá a bá ní bùkátà sí ká sí kúra ni ká má sọ gbogbo náfìlà láwọn sí kúra ni o ètò ti ní bùkátà kò nídìí ká sí quran mo rò pé yẹn náà tún clear ibẹ̀ yẹn làáfàá dẹ̀ ti dúró àtúnbọ̀ sínú agbọ́nrin mi alakoal wà máa fi màánà a alimobaha fi sọ́la ìyẹn ni alakoalu limobaha fi sọ́la ẹ rí i pé àlàfo àwọn ọ̀rọ̀ míì náà tó ń bẹ tó jẹ́ pé a fẹ́ nínú wọn èyí tá a sọ mẹ́ẹ̀ẹ́dógún yìí actions deeds òun làwọn yẹn eléyìí wá ní àwọn utterances statements sayings àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé a kẹsọ́ lórí ìrun kọ̀dẹ̀bàrún jẹ́ tí a ní ìwọ náà ti sọ ọdún kan báyìí a ní ọ̀bàrún jẹ́sẹ́ nínú ṣẹ̀rí àtọ́lọ́hún èyí tí à ń ka ẹ̀rí rẹ̀ jáde fúnra wa àwọn ọ̀rọ̀ míì ń bẹ téèyàn ó sọ nínú òrùn tí ò bàrún jẹ́ táwọn àáfàá wa sọ ẹjá tún wo àwọn náà àáfàá alálàkọ̀ọ́kọ́ ni alifatihu alali imami nínú àwọn ọ̀rọ̀ tá a lè sọ nínú òrùn àwọn ọ̀rọ̀ tá a lè sọ nínú òrùn tí ò ba ìrun jẹ́ òun ni kí màámù ó sì kéwúké ká wá rán màámù létí ìmáàmù ṣe àṣìṣe nínú kéwú tó ń kà ó ń ka Quran ìmáàmù wa lọ fi lèkọ́ omi ya kìlù ó lọ fi pé nǹkan mi ulaika umul muflihun ìmáàmù lọ fi pé nǹkan mi àtàwọn bòmí afàlà ya kìlù nàbí tá kìlù ìmáàmù sá lọ sí kéwké àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gan odidi ọ̀rọ̀ tó yàtọ̀ ẹ̀ńtáyálè sí ń tọ́lọ́ ń sọ láàrin tí màámu fẹ́ kàn so ìmáàmù ò kì í ṣe màláìkà tí ò lè ṣàṣìṣe so àáfàá ní tí mọ́mù bá wá ṣe àṣìṣe níbi kìrọ́à níbi pọ́ńkà kéwù àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ìmáàmù wọ́n gbọ́dọ̀ rán màámù létí wọ́n rán létí ṣùgbọ́n kí èzèbé káwa náà wá máa dúró de pé ìmáàmù fẹ́ ṣe mistake á farabalẹ̀ <clears throat> nígbà tá a bá rí i pé màámù kò lè rìkọ́lẹ́kìtì n tó ṣẹlẹ̀ mọ́ òun láàtò wa ran létí àbóhùn gan ti ń dákẹ́ pé ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ wá rán mi létí ẹ ṣàánú ẹ ṣàánú ẹ ṣàánú àbí màmú ti ń ka ìtumọ̀ tó ti dá ìtọ́wànú Kùránì bóyá bíi tí Ọlọ́run sọ nọ́ọ̀tì not ìmáàmù ti sọ pé Ọlọ́run sọ ìmáàmù ti tọ́ka ti fẹ́ yàtọ̀ só nìsín àá wàá ṣe alifatahu alal imam àárán mọ̀ọ́mù létí àáfàá ní òsín tó burú nínú eléyìí àáfàá wa abdullahi ọmọ umar ọlọ́run kó bá níjọ́nú sí wọn nínú àdìsí àáfàá wa abu dawud tí àáfàá wa ibnu hibban táwọn náà gbà wá àdìsọ̀n hasan làwọn àáfàá dẹ̀ pé torí pé sanadu ẹ̀ wọ́n ní sanadu ẹ̀ wà jẹ́ yid pé ó dáa kí ni tó ṣẹlẹ̀ àáfàá abdullahi ọmọ umar ní kí alẹ́ nàbíyà sọ́lá sọ́lá. sọ̀láátán Fakọrọ àfihà fàlúbisà àlẹ́ àfàrà abúlé ọmọ ọmọrú ọlọ́run bá ní yọ́nú sí wọn wọn lòdì sí ọlọ́run kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá wọn wọn kírun jọ kan wọn kírun bí wọn ṣe wá ń kírun yẹn wọn ka kéwú nínú òrùn wọ́n ń ka ọba dojúrú ọba di falamọ̀nsọ̀rọ̀fà kọ́ọ̀là lè ubaji nígbà tánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n wá kírun tán wọ́n wá ń sọ fún àáfàá wa ali àáfàá wa ubaji bọ́nà káàbù nìyẹn nínú àwọn mẹ́rin tánàbí ní khudul qur'ana min arba ẹ lọ kọ́ kúránì lọ́dọ̀ àwọn sàábẹ̀ mẹ́rin kan tán máa ka dáadáa ọ̀kan náà ní ubaji ọmọ káàbù anábì ní ìrẹ́ òbá yìí sọ̀lá ìta máa ná tó o sì kírun pẹ̀lú wa sá tóró mọ kùránì káàpọ̀ òun lo anábì àsálà ń sọ ọ́ fún pé ọlọ́run ní kí n ka sóràtù lè bá yí náà fún ọ èyí lámúyẹ̀kú ní lẹ̀dí náà ó ní sàmánìyà lọ ọlọ́run dákọ̀ mi anábì níbẹ̀ ni bó ṣe bu ẹkún nu pé ọlọ́run mọ̀ mí mọ́ látúnṣe lọ́dọ̀ ọlọ́run ńlá ti sọ fún kálukú wa ká sọ́ra àwa tọ́lọ́run òótọ́ tí ọ̀ràn mẹ́lẹ̀ kà àárí kọ̀ọ̀rán ànábì rẹ̀ sí wa rí kámọ̀jọra wa lójú àwọn sọ abẹ́rẹ́ tọ́lọ̀ ń da akọ wọn láti sánmà ó bu ẹkún ni bukau lè farọ́hì ìmáàmù Nawawi má di ìfihàn ọlọ́dà alùbùkáwò mìnàkáṣíà ti là àáfà wa ò bá yìí bú ni wọ́n bú ni pé ah ọlọ́run rántí mi ó dá akọ mi ùbáyù yẹn ni à ń sọ yìí ànábì rẹ̀ ùbáyù à so ó kírun pẹ̀lú wa ni ó ní náà ànábì mo kírun pẹ̀lú yín sa kọ́là fàmọ́ọ̀mà náà àkà kí ló wáá dé kí ló hàn náà rẹ kí ló kọ dí ọ tó o lè kọ̀rẹ́ẹ̀tì wa ńgbà tá a ṣàṣìṣe nínú ọ̀ràn àdìsí kọ́ fi yé wa pé àwọn sàábé máa ń fara balẹ̀ wọn èyí sáré kánjú láti máa kọ̀rẹ́ẹ̀tì ẹni tí ìmáàmù tó bá ṣàṣìṣe ṣùgbọ́n tí àwọn tí wọ́n ṣàṣìṣe tí màmú náà ti ń wò pé ẹ kọ̀rẹ́ẹ̀tì mi ká tètè kọ̀rẹ́ẹ̀tì ìmáàmù fifty two. àti bọ́ sí alakuwal alimobaha fi sọ́la àwọn ọ̀rọ̀ míì náà tó yẹ kó tún wà pàmísíbù nínú ibẹ̀ láti máa gbé nígbà tá a bá dé part fifty two insha allah àti sọ alifatihu alalimam ó kà wọn àlàyé kéékèèké lórí ẹ̀ á parí ẹ̀ á wà bọ́ sí number two kọ́nà ń kọ́ gbàrún wa níjọsìn o kó járí òun ẹ̀ láyé àtijọ́ gbéǹde alkiyama subhanaka allahumma bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh